at Dr. Zabby's talk show. mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo kí wá pa bójú ọjọ́ ṣeré mo kí ẹ̀yin ẹ̀yin bàbá ẹ̀gbọ́n àti àbúrò ẹ jẹ́ ká ṣe ní pápápá ẹ jẹ́ ká bọ́ sí orí etí abáwá ní ọjọ́ títí òní àfikọ́ náà kò ṣàánú wa inú la rí ọ̀rẹ́ òdenu ṣé bẹ́ẹ̀ náà lọmọ Yorùbá ṣé bẹ́ẹ̀ náà làkúkú burú tó yẹn mo béèrè ní o mo fẹ́ ìdáhùn sí ìbéèrè mi ṣé bẹ́ẹ̀ ni ọmọ yorùbá ṣé báyìí la kúkú ṣe burú tó sí um brọdà mi délé fárótìmí káwọn náà súnmọ́ bí ẹ bá wa pín ètò yìí ẹ bá wa ṣe ẹ kó lè dé ọ̀dọ̀ brọdà wa yìí náà ṣé báyìí lọmọ yorùbá ṣé báyìí la kúkú burú sí ṣé báyìí la kúkú ṣe borí la burú tó ṣé báyìí náà tiẹ̀ ṣe fẹ́ rí irú wa ní tàbí ẹ ti mọ nǹkan tí mo fẹ́ sọ ẹ bá mi parí ẹ̀ ní wọ́n fẹ́ rí ìwé wa látàn bó ṣe báyìí náà ìfẹ́ rírí ìwé wa látàn tí nǹkan báyìí ò bá máa ṣẹlẹ̀ àbá ní máa gbéra wa ò wípé ṣé àkókò burú báyìí ni a jẹ́ ọ̀dàlẹ̀ tó tó yìí ni tàbí kí ni báwo nìran wa ṣe jẹ́ gangan tó fi jẹ́ wípé wọn ò rí ìwé wa látàn tó fi jẹ́ wípé atọ́kùnrin àtobìnrin wọ́n ṣàfẹ́ sọ pé àwọn fẹ́ bá wa délẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ gba bíbá ìwọlé náà. to the last with the last blood is fight to the last with the last blood is better you people rise stop this your nonsense Igbos who live in Lagos open your eyes don sleep with your two eyes And when somebody push you, push back. You push you form, come together now. When they are shouting, Igbos must go. Plan how you defend yourself. Plan how you defend your property. Plan how you throw them inside lagoon. First of all, when he starts, go straight to Oba, throw him inside the lagoon. Burn down Lagos. if they want to, if they would have started this nonsense. Eh? Hmm. What is wrong with you? See, see me see trouble. Hmm. we came to Lagos to build Lagos. Lagos is, is, is full of water. Uh, or the Ojuku, Louis Ojuku them, Ibru, all of them, they came to build Lagos. After all, Lagos belong to eh, the first all power of Lagos is from Benin. Now you are coming to claim what you don't have. Why are you claiming what you don't have? You are claiming what you don't have, and you can't give what you don't have. Who said Lagos belong to you? Enough is enough. Stop waking the lion, lion, sleeping lion. Stop calling our name dismantle all this nonsense he is sharing in social media and the one year people. I'm calling the elders. Elders, rise up. You can't be elders and this is moving around. Who Samuel? Who Samuel? This is this is an imbecile. Call himself Samuel. Very wicked human being. Hmm. Whatever you will do against Igbos will come back to you, hurt you. If it didn't hurt you, it will hurt your children, your generation. He said, he said, he said. Hmm. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, mo béèrè question kan mo ní kí ọ̀rọ̀. Ìgbà tó tún wá ń sọ̀rọ̀ lọ, mo tún wá wò wípé. bí ò bá nídìí obìnrin kì í já kúmólú tó bá yẹ pé mo wíire àtẹ́wọ́ fún mi tó bá lè jẹ́ pé ó kù díẹ̀ káàtó mi ìgbà ni hmm, ẹ correct mi ẹ ṣe gan ni hmm, mo mọ mo kàn pretend nígbà tí mi ò mọ ni ẹ tó bá dọjọ́ màmá sọ dáadáa now kó tó di pé mo sọ ẹ jẹ́ ká tẹ̀síwájú fídíò tí màá gbé wá kó pọ̀ but ah. ó ṣe ní láàánú àwa yorùbá dẹ̀ la dáa jù wọn ló lóòótọ́ kì í lẹ́ni yorùbá ló dáa jù bọ́ dídá wa yẹn kò wá gbè wá dídá wa kò gbè wá á ó mà ṣe o ó mà ṣe o tàbí nǹkan tí mo rí ẹ rí ni tàbí nǹkan tẹ́yin náà rí mi ò rí ni tàbí àwa la burú jù ni tí mo rò pé àwa la dáa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí lady yẹn mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa máa ti rí ká ẹ̀jẹ̀ wá gbọ́ nǹkan tí lọ́yà Fárótìmí tán sọ. ẹ má bínú mo bẹ gbogbo ilé ó yẹ kí n silent ago mi ká wá gbọ́ nǹkan tí lọ́yà Fárótìmí táwọn náà tán sọ a mọ̀ wípé gẹ́gẹ́ bí àwa tá a nígbàgbọ́ nínú ìrìn àjò wípé àní pín yìí òun la lè fi rí ìrọ̀rùn bẹ́ẹ̀ ni làwọn kan nígbàgbọ́ náà wípé òkè ẹ má ti jẹ́ ká pín ẹ jẹ́ kán fún wa lọ́lọ́pàá tiwa ẹ jẹ́ kí wọ́n ká tiẹ̀ ṣe bí ọgbọ́n náà bóyá from there bẹ́ẹ̀ náà la ní àwọn tó máa sọ wípé àní nàìjíríà yìí ó wà òkè fún wọn ó wà òkè fún àwọn bọ̀tẹ́ bá jọ torí pé àwa yorùbá ẹnu wa ò kò bọ̀ àwa nìkan náà kọ́ lẹ́nu wa ò kò ẹ kinní kan tó ń ṣe ọlọ́yàdé ló ń ṣe kinní kan kinní kan náà ẹ bá mi parí ẹ mo mọ mi kò fẹ́ sọ́ọ́lì nínú màmá tó lọ́jọ́ iwájú náà kókó náà ló ṣe gbogbo àwọn ọmọ yíbo náà àwọn náà ní tiwọn tán bára wọn fa o àwọn haúsá náà ní tiwọn tán bára wọn fa o that is life nǹkan kan pọ̀ kan lọ ni. Ah, báwo lọ̀rọ̀ àwa ọmọ yorùbá báwo ló ṣe rí báyìí àwọn haúsá wọn ní ká fòkà nìṣó haúsá fúlàní àwọn ọmọ ibo wọn làwọn ò fẹ́ rí wa àwọn ọmọ ọ̀bíní náà àwọn náà sọ wípé irọ́ ni o àwọn ò wá láti Ifẹ̀ àwa gan la jẹ́ kí ọ. eléyìí ló máa ń kọrin pé kí ni mo ṣe kí ilẹ̀ ẹ̀ṣẹ̀ mi <laughs> kí làwọn ọmọ Yorùbá kí la ṣe kí ni ẹ̀ṣẹ̀ wa gangan. ó mà ṣe o. Wọ́n ló lòtítọ́ ò kí ń lẹ́ní. Ah. Ẹ jẹ́ ká lọ gbọ́ ti ọmọbìnrin yìí kí n tó wá gbé èyí tó tún tẹ̀lé kí n tó wá gbé wá. Yeah, record me very, very well. Record exactly. Me. We are time. going to give them water. Time to start poisoning the Yoruba and the Benin. Put poison for all una food for work put poison for una water make una dey pa. evidence ti wà o màá gbé evidence wá ń sìn wípé àwọn pípù wọn ti ń ṣe àwọn tí fúlàní haúsá nìkan la rí tó jẹ́ pé wọn. ó mà ṣe o tó poison fruits oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn nǹkan táwọn ò lè jẹ tó ń bá màálù tó máa bá sùn torí pé àwọn ò ní jẹ àwọn ò ń jẹ màálù yẹn fídíò ẹ wà kákàkiri kò ń ṣe nǹkan téèyàn lè gbé sórí ayélujára tó ń bá màálù sùn màálù yẹn náà máa wá tà fún wa torí ẹ ló jẹ pé ọkàn wa ò lè kúrò lára màálù bá a ṣe ń sọ́tò yìí náà ẹ má lo màálù mọ́ ẹ tiẹ̀ jẹ́ káwọn náà fi ilẹ̀ lára bọ̀ tíbi tẹ bá sọ sínú ibẹ̀ ló mọ sí ó mà ṣe o ẹ jẹ́ kí n gbé fọ́tò arábìnrin yẹn ẹ jẹ́ kí n gbé fọ́tò ẹ̀ wá torí ti júwèé ibi tó wà bọ́ dúpẹ́ lọ́wọ́ ìyá wa àbíkẹ́ dábírí wọ́n ti bá wa dá sí ọ̀rọ̀ náà hmm, wọ́n bá wa wú jáde a dẹ̀ nígbàgbọ́ wípé torí pé ìlú òyìnbó ló ń gbé òfin ìlú òyìnbó òun ni a máa bá ṣe kò ń ṣe òfin nàìjíríà la máa bá ṣe òfin ìlú òyìnbó òun la máa bá ṣe. Hmm. Rashida Ẹ má bínú. Ẹ gbà mí bá ṣe rí mi tàbí báwo ló ṣe máa ń tọ́ ẹ gbà mí bẹ́ ṣe rí mi náà ni. Mo lè rí ń bìbọ̀ yìí sí i. Wẹ́ ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ lọ́nà kí n lọ fi wá wá. Ayi. Mm. one by one una go una go kpai one day o oh. una go sick sick sick sick i go put water pia pia for inside una water inside una food una no go see better this kind hate I get for una so e go last forever forever for all of una food water pia pia wetin dey call that one wetin dey call that uh, uh, rat Eh? ọtapịa pịa na ọtapịa hit and die eat and die eat and die okeri ọwụwa sniper sniper sniper i go dey put am for all una food sniper all una food for if i go work tomorrow yeah. i go put am for uh, for yoruba people food no tell government oya oh, i dey canada i dey ontario oya oh, hurry up hurry fast fast. ẹ ti gbọ́ ibi tó lóun wà canada ló wà wọn ẹ jẹ́ wá ṣiṣẹ́ yìí o kí la ṣe gangan kí lè ṣe wa kí la ṣe ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ bá mi táìpẹ sínú comment section ṣé àwa la wà nídìí ọ̀rọ̀ Biafra ọjọ́ kìíní tán fi bá wọn jagun ni ẹ ṣe bọ́n tiẹ̀ sọ tó bá tiẹ̀ wá jẹ́ pé a tiẹ̀ wá lọ́wọ́ nínú ikú Jésù ṣebí wọ́n ti bá wa parí ẹ̀ ṣebí wọ́n ti pa àwọn àgbààgbà ṣebí wọ́n ti pè wọ́n ṣebí wọ́n ti parí ẹ̀ ṣebí wọ́n ti bẹ̀bẹ̀ kí ló wá dé oró ò lè tán lẹ̀ o àwọn pípù yìí mìíràn máa gbé ẹ̀rí wá fún yín wípé nǹkan tó ń ṣe yìí eléyìí àwọn ò nílẹ̀ ọlọ́run elédùmarè òun ló jẹ́ kán tó kó sínú tó fi sọ ẹ máa rí pé gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn the same thing wọn jọ ń sọ ó kàn wá dùn wá wípé àwọn ìran tiwa tó ń fẹ́ gbọ́ tó ń lè mọ̀ wọn ò ní dátà ní nàìjíríà o ẹni tó ń lo ọ̀kadà ó ti ń fẹsẹ̀ rìn ẹni tó ń lo mọ́tò ti ń lo ọ̀kadà ẹni tó ń fẹsẹ̀ rìn gan òun gan ò lè jáde ńlé mọ́. now i go put otapiapi i go put ogbomoso eh, everything for inside una food una go dey hear small small yoruba don die o benin don peme o una go dey hear am na me talk am na me talk am and i go do am. ụmụnne oh, udo dịrị ọnụ gee ntị m agwa ọnụ ihe a na-ekwu na South Africa platform We don't, care. about South Africa. We don't care. Yeah. South those care about them. we don't care about oh, them, but those boys where they, they wanted those our sisters where they go there, make them know they go there. Those boys, that guy where they, they, call sir, Sasa, who be sir, That guy resemble sir that I don't know why, I, don't know why Igbos, I, don't, I don't know why Igbos, they go, I'm they, even they ashamed of some of our Igbo people. I don't know why I'm they go that platform. You guys need to grow that spirit of wickedness. You know ah. Igbo. They talk of South Africa, South Africa, where white they buy there every day, every day, every day. They don't buy two again. Carry and put oh, piggy. make piggy chop. The day yeah, they talk. But Africa better pass us. Make Vladimir West, Ogun kill you. Ogun kill you. Ogun kill you. Vladimir Wezog Ogunpa you for there. I hmm. want making ndị Igbo get that heart of wickedness. Una too una una too dey quiet. Una too dey cool. Enough is enough. If you have a means of buying them, buy them. Any means of buying them, buy them Come comot for road. Amen. Because they they too mumu. They are of no use to, to, to the society. Lots of lot of uh, prostitutes and everything. You said, brother. you said, let's start good man, good man. Ashawo came down. They say Bini came down. They, who they call them Bini came They are Ashawo came down. Because the way they talk about us is very irritating. Please, nobody, eh, eh, I beg, mute this guy. They say, because, because, one nigga na about Otorosa, Ukwaga forever. I want to sleep. I want to sleep for night again and the reason how i wan to tackle these people for this canada Now be my now. na wetin i dey reason every day una dey craze for wetin it's too much make i go work tomorrow Now i get to tap papa inside my bag all of una Now go now go sick die Now go. yálà ìyá bàbá bàbá bàbá bàbá ẹ tán wà lọ́nà ọ̀run níbi tán wà wọ́n máa sick wọ́n tún máa padà wá wọ́n máa sick àwọn tó wà láyé gan wọ́n máa duro. wọ́n máa sick ìwọ gan fúnra rẹ gan pàápàá gan o máa sick o máa dààmú kó tó kúrò láyé ṣúọ ni tó bá lọ ẹ̀wọ̀n máa dààmú nǹkan tó tara ẹ jáde máa dààmú èpè kọ nǹkan tó béèrè òun ná fún ẹ nǹkan tó bá mú èmi tí n bá lè la ẹnu sọ orú nǹkan báyìí fún ẹ ó ti mọ̀ wípé no no tí bá kí ló dé kí ló jẹ́ problem ẹ gangan téèyàn kan bá ṣẹ̀yìn because me tiẹ̀ understand nǹkan táwọn people tó ń ṣe wọ́n because Nnamdi Kanu mi ò kàn mọ́ bí tí fídíò yẹn wà ní màá tún lọ wá wá màá ṣiṣẹ́ lórí ẹ̀ màá lọ wá jáde òun náà ti sọrú ẹ̀ rí ẹni ìwé ẹ̀ tẹ́ bá rọ ọmọ Yorùbá ẹ pa ẹ mu ẹ kí ẹ kì í ẹ lù wọ́n pa ẹ dì wọ́n sínú kànga ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan táwọn kan ṣe ń lọgun nìyẹn pé ẹ má bá ọmọ Ìgbò ṣe ẹ má bá ọmọ Ìgbò ṣe ẹ má bá ọmọ Ìgbò ṣe bọ àwọn àgbàlagbà wa wọn ò rí bẹ́ẹ̀ bàbá Akíntóyè tá a bá sọ fún bàbá pé àwọn ọmọ Ìgbò yìí ó ní àwọn nǹkan tá à ń gbọ́ because àwọn iṣẹ́ tá à ń gbọ́ láti ta a máa fi tó wọn létí èyí tó bá jẹ́ wípé kò ń ṣèyàn kan kò ń ṣèyàn méjì tán sọ èmi jẹ́ bí èèyàn kan mo máa ń try láti àbàbà nǹkan báyìí dẹ̀ ló ń sọ o nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni o ṣe understand because wọ́n rí wa wípé a súnmọ́ bàbá torí ẹ̀ náà ṣe lè sọ létí wa wọ́n dẹ̀ ní kọ́ ọmọ lè kí bàbá lè gbọ́rọ̀ wọ́n ṣe ń sọ lójú ọmọ o ìyá tàbí ẹni kí òbí ṣàlè gbọ́rọ̀ lọ́wọ́ ṣe sọ lójú ọmọ ẹ̀. irú nǹkan báyìí téèyàn ọmọ ní à wọ́n ti parí ìjà wípé kò à lè fojú bẹ́ẹ̀ wò ṣáà ní wàá bára wa ṣe ni bàbá wa Awólọ́wọ̀ wọ́n sọ wípé àwa méjèèjì à ń láti jọ fìmọ̀ ṣọ̀kan láti lè kúrò nínú oko ẹrú yìí ṣó wàá rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tó wà láyé ìsìn yìí àwọn tó ṣe pé ọmọ ibo burú ó burú ju ọ̀ràn lọ mo ń gbé ẹ̀rí wa. o ẹ̀rí máa jẹ́ mi nìṣó mo máa gbé wá wípé àwọn pípù yìí wọ́n ti ń pa ọ̀tá wa wọ́n ti ń pa wá silent wọ́n ti ń pa ọmọ Yorùbá ẹ̀rí máa jẹ́ mi nìṣó ta ló mọ nǹkan tó ti ṣe tẹ bá rántí tí bá rántí dáadáa I think it's going to be like uh, maybe six years ago or five years ago something like that ọmọbìnrin kan bóyá Amẹ́ríkà or Canada ló ti ṣẹlẹ̀ ọmọbìnrin yẹn kàn lọ sí ó lọ ó lọ sí ó lọ bí iṣẹ́ oúnjẹ tó wá gbé lọ síbi iṣẹ́ ìgbà tó jẹ tán bóyá ikú nìyẹn tó wà ní break time ibi tó ti jóúnjẹ yẹn tán irú nǹkan táwọn ọmọ yìí lè máa ṣe nìyẹn o wọn lè lọ fi àwọn nǹkan kan sí tó jẹ pé at the end of the day tó bá gbé dé lab wọ́n máa sọ wípé tó bá you know tó bá lọ wo blood or tó bá lọ wo nǹkan kan lára ẹ̀ wọ́n lè wò pé bóyá tàbí ó ní cancer ni ẹ kò tí ì jẹyọ dáadáa ṣé mo pé nǹkan kan bá wà tó bá jẹ́ pé kò ní kò ó ní mínì lọ́dọ̀ lọ́dọ̀ Áfíríkà ọ lọ́dọ̀ Yorùbá òyìnbó máa sọ fún ẹ pé òun ò rí ìtumọ̀ sí ni yes èmi ti rí a lot tó máa jẹ́ pé wàá rí àwọn patient mi wọ́n máa wò wọ́n wípé oh my I'm telling you wọ́n dẹ̀ máa carry out test nǹkan kan dẹ̀ ní kọ́ máa ní kò tí nǹkan kan tó ṣe ẹni tó dẹ̀ ń wò yìí tó mọ̀ wípé nǹkan bó bá ti júgan ọmọ ẹgbẹ́ ẹni tó wà wájú ẹ̀yìn nǹkan ṣe bí nǹkan ò ṣe òun ń ṣe nǹkan irú àwọn eléyìí kò sí nǹkan tí wọn lè ṣe irú ọmọbìnrin kò sí nǹkan tí ó lè ṣe fún Yorùbá àti ọmọ Ìgbò ọmọ Bìní ò tiẹ̀ wá dùn mí ó dùn mí o wọ tó mọ yorùbá gangan gangan ìyẹn ní kó lọ sọ sínú kànáà èyí kọ́kọ́ wò nǹkan tẹ́mi dẹ̀ rò pé ó túbọ̀ fa ọ̀rọ̀ yìí gangan ni wípé ilé wọn tó ń wó ní èkó tó ń wó lẹ́kọ̀ọ́ yẹn tábà tiẹ̀ ní pé bóyá sanwó ó ń ṣe ó ṣe ọ̀tajé bọ̀ ṣé gbogbo ọmọ ọmọ yorùbá ló ṣe ni ṣé sanwó kò ní orúkọ tàbí kò ní family house ẹ̀ lè trace family house sanwó lọ ni Sanwó-Olú tó ba property yín jẹ́ Sanwó-Olú tó ba business yín jẹ́ because irú eléyìí tó lè ní ṣọ́ọ̀bù mẹ́fà ní ní computer village tó jẹ́ pé bóyá gbogbo ó lè ní ilé níbi tán ti fọ́ tán ti wọlé tán gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ because kí lẹ rò pé ó lè ṣe léyìí tó lóun wá ọmọ Yorùbá káàkiri tóun fẹ́ máa poison tóun fẹ́ máa pa wọ́n kiri òun fẹ́ máa fọ̀tá pìàpìà òun fẹ́ máa fi gbogbo orúkọ kíní ló ń dá ń bẹ̀ ó ṣe jẹ́ ọmọ Yorùbá ẹ ṣe máa tó ẹ ṣe sorúkọ sanwóolu ìyà tí ó ní abẹ a ó bẹẹ ṣe bàbá wò lára ìran kìíní títí dé ìran ìran òun làwọn ilé ìfẹ́ ṣe fọmọ yorùbá o ìyẹn ló fi jẹ́ wípé à ń ṣe nǹkan kan náà ìrònú wa ń ṣe nǹkan kan náà kọ́tọ̀ wa ń ṣe nǹkan kan náà ìjẹun wa ń ṣe nǹkan kan náà everything wa ó yàtọ̀ ó ti di dandan ẹ olú ọ̀run elédùnmarè pín fowó ara ẹ fi pín nàìjíríà báyìí láìpẹ́ láì jìnnà ni eléyìí pọ̀ so that ẹnu wa lè kò á lè fi yorùbá á lè fi sọ nǹkan tá a bá fẹ́ sọ fúnra wa á lè fi Ògún Ọya àwọn nǹkan míì bẹ́ẹ̀ yẹn because ibi tó máa lọ nìyẹn by that time ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ ti padà dáadáa á ti lẹ́sẹ̀ ńlẹ̀ gbogbo àwọn babaláriwo èké yẹn ọlọ́run á ti bá wa tú wọn síta because tó bá gbé bible àti quran sílẹ̀ ìwé kan wá fi ṣe pé kíákíá ló máa débẹ̀ kán ní kó gbé oògùn wá kán ní kó fi kó kàn fi àdá lásán kó fi sínú omi kán ní kó gbé mu lásán ọmọ yorùbá mọ̀ ọmọ yorùbá mọ̀ tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n ní òun fẹ́ lọ ṣe kinní kan òun fẹ́ lọ ṣe àwọn nǹkan kan wà ṣé báwọn ìlú kan wà náà tó jẹ́ pé wọ́n fi ejò bóyá South Africa ni ọ̀ ẹ̀kútọ́nu tó fi ejò tó fi sú ẹ̀ràn yìí ejò náà gbé kọ́ wọn lọ́rùn tó dẹ̀ ní kọ́ máa sọ nǹkan tó ń sọ kọ́ máa tọ́ yóò máa rójú máa ráyè ẹ lọ wo Kútọ́nù nílẹ̀ẹ́lẹ̀ níbí báyìí pírẹsidẹ̀ǹtì wọn ó ka ó ó pọ́n àwọn oníṣẹ̀ṣe lé òun ṣèṣẹ̀ṣe kírísítẹ̀nì bò ó respect wọn ó fún wọn láyè wọn ó fún wọn lọ́wọ́ wọn ó ń bá wọn celebrate nǹkan tó ń ṣe torí ó ní understanding gbogbo èyí tó sọ pé wọn fojú kó ẹbọ wọn ṣe kinní kan ní Kútọnù ó ní àyè ibi tó bá rúbọ tó máa ń gbé ẹbọ ibi tó máa ń gbé sí ìjọba dìídì ṣe fún wọn ni ìjọba ṣe ibẹ̀ fún wọn ni tó jẹ́ pé bíi field ibẹ̀ ibi tó máa gbé lọ nìyẹn bóyá tó bá tó seven days ọkìnìkan kìnìkan ìjọba náà ló tún máa lọ clean ibẹ̀ ló máa lọ ìwọ Sick by me. I mean, talk up. this is the beginning, though. This is just the beginning. Oba this don't nag Bobrisky. Una don't bite until I'm not gonna fish you. Mm. You can't show it. The people, the people who are bringing this this hate on on TikTok, they, they uh, see, listen, they are putting you guys in trouble. It's high time the real the, the <laughs> ọlọ́run á jù ẹ lọ ọlọ́run tiẹ̀ ti jù ẹ lọ elétùmarè ti jù ẹ lọ ẹlẹ́dàá wa ti jù ẹ lọ òun làṣírí ẹ òun ló ṣe túbà yá ayé ti ayé ti lọ́wọ́ nínú ọ̀rọ̀ ẹ wọ́n ti dá ọwọ́ jọ lé ẹ lórí nsìn bó ṣe wà yìí yes a dẹ̀ máa mọ́nítọ̀ ẹ ní back to back la máa fi ọ̀rọ̀ mọ́nítọ̀ ẹ la máa fi máa ṣe yes because tó o bá fi mú eléyìí jóná wọ́n máa ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ àmọ́ pé òun nìkan ló máa rí mu o àwọn tó kù yẹn náà wọ́n máa wá wọn kùn tó bá jẹ́ nínú UK ni ó máa easy láti lè figure wọn out tó bá jẹ́ America ni tó bá jẹ́ Canada wípé lónìí lónìí ehm, ẹ lónìí TikTok but TikTok ò kì í ṣe kò kò kò ń ṣe kò ń ṣe àwọn bíi Asian tàbí ehm, sorry àwọn eh, Korea tàbí nǹkan kan àwọn China àwọn náà ní TikTok àwọn náà ni ṣé dẹ̀wọ́n pọ́n náà fẹ́ pan wọ́n fẹ́ pan tiktok fúnra rẹ̀ gan pàápàá gan wípé iṣẹ́ tán nǹkan tán fi ń promote wípé kò kò kò kò kò bá táyé ìsìn gan kò fẹ́ẹ̀ bá lọ because nǹkan táyé ẹ ṣe lè gbá nìyẹn bọ àwọn náà mọ nǹkan tó ń sọ bóyá jẹ́ wípé most ọ̀rọ̀ tí àwa náà ń sọ ta fi máa ń lo àyíní ta fi máa ń sọ ní èdè yorùbá àwọn náà mọ àwọn ibo yìí náà mọ torí wọn mọ pé táwọn bá sọ táwọn bá dárúkọ àwọn nǹkan yẹn tiktok gan máa ká machine wọn máa ká pẹ̀lú gbogbo àwọn dirty language tó ń lò yẹn. ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí bàbá délé fárótìmí tán sọ kí n ṣẹ̀ṣẹ̀ wá lọ gbé ẹ̀rí máa jẹ́ mi nìṣó lórí wípé àwọn pípù yìí ọ̀ ń pa wá ọ̀ ti ń ṣe ọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa ṣe bọ̀nà wo la fẹ́ gbà báwo la fẹ́ ṣe náà èmi ò mọ tẹ́yìn bá mọ̀ ẹ jẹ́ kí n gbọ́ bọ̀ kó tó di pé a lọ. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun bẹ̀rẹ̀ ní àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ x2 ultimate aba international limited níléeṣẹ́ wa bì í láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wet. ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo-lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ x2 ultimate herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ x2 ultimate herbal international limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí ọgbọ̀n ọpẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ 2 aba international limited fún ìwòsàn fún àwọn oníbìísí kò tán síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ǹdù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa born fat àpè ní f2 born fat fún obìnrin àti fún ọkùnrin bákan náà nílé iṣẹ́. náà mo kí wa lẹ́ẹ̀kan sí pé a káàbọ̀ sórí ètò nọ́mbà ọ̀hún lẹ ti rí yẹn màá tún wá gbé nọ́mbà wọn náà sí ojú amóhùnmáwòrán tó bá yẹ pé ẹ fẹ́ kàn sí àwọn bàbá wa s2 ọ̀sìn gbogbo nǹkan pátápátá tẹ bá rò wípé ẹ báwo ló ṣe ń ṣe àti wá náwó ti ẹ̀hún ti wá ní bákan ló ṣe rí ẹ pé nọ́mbà òun nọ́mbà òun ló wà ní ojú amóhùnmáwòrán yẹn ẹ kí ẹ kàn sí wọn lágbára lọ́wọ́ Ọlọ́run àìsàn kò ní fi ara wa ṣe ibùgbé bó ṣe lè hàn kó mọ ojú òní tiwa now ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí debate náà ń debate pẹ̀lú bàbá wa ká lè mọ ká lè máa fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí wọn wípé lótìtọ́ àti òdodo a wípé ẹ fẹ́ràn in that election because you can be sure that Tinubu was not in power. I mean, uh, uh Kenneth Ogunko went as far as saying for 2027, Peter Obi, Bola Tinubu. Mo fẹ́ jẹ́ kí mo fẹ́ gbójú ọmọ àlè yẹn síbẹ̀ ni o. Ẹ bá wa pín ètò yìí kó lè máa dé ọ̀dọ̀ àwọn ọmọ Canada, àwọn ará Canada so that wọ́n máa lè mọ ọmọ yìí ọmọbìnrin yìí á lè mọ àwọn ọmọ ẹ̀ á lè mọ ìran ẹ̀ a lè mọ ọkọ tó fẹ́ sílé tó bá epo lọ́kọ tí ò bá dẹ̀ lọ́kọ a máa rí èèyàn kan tó máa mọ̀ ọ́ tó máa lè máa sọ pé ọwọ́ ti tẹ̀ ẹ́ tàbí ọwọ́ ò tí ì tẹ̀ bọ̀yá wa àbí kẹ́dábí wọ́n ti bá wa dá sínú ọ̀rọ̀ yìí pé ó ti dandan tó bá jẹ́nu wọlé ló wà táwọn máa gbé jáde ẹ ṣe gan ni mo gbé síbẹ̀ ni o fún ipe ẹ bá wa máa pín ètò yìí ẹ bá wa ṣí ẹ̀ dáadáa ẹ̀yin tẹ́ wà ní Canada ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà kódà gan ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà Germany France gbogbo ẹ̀ kò kọ èèyàn kankan sílẹ̀ ibì kan nǹkan kan á dé ọwọ́ èèyàn kan á ṣáà pọ́n èèyàn kan lọ́wọ́ ṣá àti àwọn tó wà ń bẹ̀ náà ẹjọ́ ẹ torí Ọlọ́run ojú òní tiwa now ẹ máa bá mi ká lọ. Atiku should move aside. Let me put it this way. Peter Obi did not lose the last election. Peter Obi won the last election. INEC and the judiciary performed their magic. 2027 there will be no election without a reformation of our electoral system. If the electoral system is not reformed to ensure that beavers and electronic transmission from the polling unit becomes compulsory, I would not even bother to participate in that election because you can be sure that Tinubu was not in power that ran and snatched and grabbed it already has the 2027 election result written. A Tinubu that will be busy appointing weakest man as electoral commissioner, the most violent election riga in Nigeria today, he openly is Wike. That is the person whose proxy was being appointed that's as electoral, a, that's a, that's a weighty allegation. I mean, electoral commissioner. I, I, I, that's a weighty allegation. I said it against... because he's on video now. What I, oh, I beg, she will stop being politically correct. there are multiple videos and audios of Wike enforcing his political will in Rivers State over and above the sovereign will of the people of that state. Violently too. So this is not please, I don't do beer parlor talk. No, no, no, because and you know, you know, need to balance things. You can are you suggesting okay, let's turn it into an argument? I am saying here, my name remains Dele Faro me. And I am saying that there are more than enough material online showing Wike violently suppressing the right of the people of River State to elect their chosen representatives. And I am saying that his personal aide, his person, has already been appointed a resident electoral commission since Tinubu came to power. So, how can you be talking about a free and fair election in 2027? when is already a fait accompli that without consequential amendment of the electoral act without a consequential reformation of our judicial system the same madness that took place in 2023 will repeat itself in 2027 if we do not tell ourselves these basic truths ahead of time how can we even hope that anything will change we have to be unapologetic and unrepentant in pushing the truth in their eyes. As I've told you, the truth is both a sword and a shield. I love wielding it as a sword and smashing them on the head with it, and I don't care for their feelings. I don't know how long any one of us is going to live. I'm not going to live my life kowtowing to the opinion, sentiments, or emotions of worthless human beings who have wrecked the life of thousands and millions by their actions and inactions. So we cannot be talking about an election in 2027 in the presence of the multiple madnesses that have remained with us, in the, pre- in the presence of a situation where a corrupt INEC chairman will open his mouth and blithely declare on national TV, go to court, we can't be having that and be talking about an election in 2027. We must at least be honest enough to tell ourselves what is in front of us. If there is going to be an election worthy of his name, I will be out there supporting Peter Obi. If there will be an election and if we still even have a country, the way Bulaba is going with Nigeria, what do we know that will be left of this country by 2027? what will be left of this country? Oh my God ìyẹn tẹ báyìí ní nàìjíríà tẹ báyìí ní nàìjíríà bọ́n nǹkan tẹ́mi fẹ́ pass message ẹ̀mọ́ tí wọ́n ti kọ́ sọ nǹkan kan níbẹ̀rẹ̀ wípé oníkálukú ló ní nǹkan tó like mo láwọn ẹlòmíì wọn like kọ́ àwọn darapọ̀ mọ́rọ̀ yorùbá nation ẹlòmíì like pé òkè òun fẹ́ dúró lórí nàìjíríà ẹlòmíì ẹ òun náà ni ti irú ti brother wa bó a máa rí wípé nínú nǹkan tí brother wa tán ń ṣe ni wípé Okay, unlike Nàìjíríà gbọ́ bẹ́ẹ̀ náà lọ fara láìkí ọ̀rọ̀ Yorùbá nation náà náà nìyẹn but àwọn lè máa rò wípé bóyá àwọn èèyàn táwọn expect ò tí ì darapọ̀ mọ́ wa torí pé àwọn náà wà nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹ brọdà wa wà nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re but kí la fẹ́ fi eléyìí pass sí mẹsàgì sí wọn ni wípé kò lè work àwọn pípù yóò lè jẹ́ kó work Ọlọ́run ò ní jẹ́ kí wàhálà yín já sásán ìlàkàkà yóò ní já sásán àwọn náà lélẹyìí oró yẹn wà nínú ọmọ Yíbò sí wa kò sí bó ṣe lè jẹ́ tán bá wọlé náà wọ́n máa fìyà yẹn jẹ ọ̀tá wa tán bá wọlé náà wọ́n máa fi lá lójú àwọn tó tiẹ̀ jẹ́ wípé àdá àti ọ̀bẹ ganan yọ tira wọn how much more wípé àwọn tí ò kì í ṣe ọmọ ìlú wọn rọ́dà wa ẹ bá wa ronú sí i ká pín kóníkálukú lọ ní tiẹ̀ òun gangan gangan ni the best òun la lè fi rí ìrọ̀rùn òbí ò bá ṣe kí bàbá òbí ṣe kíyàwó òbí kan jọ parapọ̀ kan jọ ṣe nàìjíríà ni nàìjíríà máa máa jẹ torí pé kí ni ẹ̀yin náà mọ àwọn tó ní sátífíkẹ̀tì yìí lọ́wọ́ ẹ mọ àwọn tí wọ́n gbé nàìjíríà àwọn tó ń gbélé lọ́wọ́ ẹ jọ ẹ má gbàgbé láti bá wa pín ètò ìtorí ọmọbìnrin olójú wẹ̀rẹ̀mọ wẹ̀rẹ̀mọ yìí olójú tó tó dàbí ojú màálù yìí ẹ bá wa pín pẹ̀lú ọ̀rọ̀ tó sọ ẹ mọ̀ pé mi ò ń ṣèyàn bẹ́ẹ̀ <laughs> ó dì sábẹ́ ó wọ̀ ọ̀tẹ̀ ẹ ó qualify ẹ gan láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ni torí pé kí ni ó ti sọ̀rọ̀ tí ò yẹ kó sọ sí ọmọ Yorùbá tó bá jẹ́ Sanwó-Olú lẹ ń bá jà ẹ máa lọgun Sanwó-Olú tí Sanwó-Olú bá bá wà jà àwa máa ń lọgun Sanwó-Olú ni a máa ń lọgun sanwó tó bá ṣẹ̀ wá jàre tí Bọ́lá Ahmed Tinubu tó bá tẹ̀ wá mọ́lẹ̀ àwa máa ń lọgun ẹ̀ ni tóbi náà bá sọ nǹkan tí ò yẹ kó sọ àmọ́ kò ń ṣe wípé ẹ máa wá kó ọmọ Yorùbá pọ̀ wípé ọmọ Yorùbá no ọmọ yorùbá enough is enough omi gàrí is water now omi gàrí water ni but àwọn nǹkan kan wà tó jẹ́ wípé wọ́n ti ká wa wọ́n ti mú wa lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká sáré gbélé kí wá lọ gbé ìyẹn wa ká lè máa mú ètò wálé. A anemia is being killed in his own domain after ransom war and we are talking about 2027 an oba was killed two obas for instance were killed in ekiti for the, the other time and we are still talking about 2027 you practically don't have a functional state again somebody is single-handedly without recourse to any due process the due process law be damned the ppp law be damned single-handedly without public tender of any sort be awarding a road at four billion naira per kilometre and you are still talking about a country why are we lying to ourselves shey we must at even even if they will not agree we must be unapologetic in telling these truths whether we would have a country in 2027 is up in the air hunger has become a real issue. so i mean the, the government of the day will say mr farotimi that they are making. which government they, the, the government, government that cannot even ensure that we have fuel which government do you have government you have exploiters buccaneers thieves But, I mean, government. The government of the day will say they are making efforts oh God, in oh fixing oh the God, problem oh that they God. met on the ground. Oh it's still early. Uh, okay, they, they sure. just... Oh my God. Àkíyèsí là ń pè bàbá wa Farotimi, àkíyèsí là ń pè wọ́n sí wípé a mọ̀ wípé bí mo ṣe wà kò sẹ́ni tó lè sọ fún mi pé kí n wá padà kí n wá lọ máa ọ̀rọ̀ Nàìjíríà tó bá tiẹ̀ máa wá sọ bẹ́ẹ̀ ẹ́ kan tó wá sọ bẹ́ẹ̀ yẹn pé ókè. Okay ẹ̀yin náà ti ẹ̀ wá wò bóyá wọ́n ṣe seventy nǹkan bóyá bíi mi mọ nǹkan kan tí nàìjíríà ṣe ń sìn bóyá wọ́n ṣe seventy percent tó máa wí pé kí ló tó wá kù ẹ jẹ́ ká máa wò ó báyìí náà jẹ́ ẹ jẹ́ agbárùn kùtùkùtù seventy yìí bóyá ó lè pé hundred bóyá òun lèèyàn kan lè change mind ni ṣe understand ṣe bẹ́ẹ̀ mi náà ò ṣe lè change mind ẹlòmíì náà bó a kàn lè pera wa ṣàkíyèsí opinion oníkálukú opinion làwa ń sọ fún bàbá wa Fárọ̀tìmí yìí wípé Baba, baba, fárótìmí délé fárótìmí wípé kán ro àwọn ọmọ Ìgbò tó ń bá tayò yìí àwọn ọmọ Ìgbò yìí tó ń bá tayò àwọn náà lélẹyìí o àwọn lélẹyìí a kàn ń fi à ń pàrọwà fún bàbá wa délé fárótìmí ni à ń àrọwà lélẹyìí tí n bá sọ dáadáa a lè sọ fún wọn who am I láti sọ wípé ẹ ẹ máa bọ̀ ní Yorùbá ẹ máa bọ ẹ jẹ́ ká fojú núwò àwọn pípù yìí ò fẹ́ràn wa bó ṣe lè hùn kó mọ́ àwọn Kabaz gan ò lè jẹ́ kó rí ṣe. now God bless you mo rò pé time yẹn ti ń lọ gan ni ẹ jẹ́ kí n má lọ gbé ẹ̀rí máa jẹ́ mi nìṣó tí mo sọ ẹ jẹ́ ń lọ gbé wá náà. No. pata bíi ata ghana tó máa ń tọ́ pata ghana ẹ máa rí pé dúdú ni bó ṣe rí kankan náà ni ṣe rí nǹkan tó dà da original eighty what what do you mean eighty percent kí ni mo eighty percent not eighty percent àwọn tó ní chemist tó ní pharmacy ní nàìjíríà tó ní ní nàìjíríà percent ọmọ Ibo ni ninety percent ọmọ Ibo ni ah ó mà ṣe o ó yẹ wá sọ fún wa àìmọye ẹlòmíì tó jẹ́ pé wọ́n máa ní òun ló fẹsẹ̀ rìn dé hospital ó kàn lórí ń ni ó lo parasitamọ ó lo kinní kan kinní kan àwọn pípù yìí kẹ lè mọ̀ wípé wọ́n ti wọlé sí wa lára tàwọn fúlàní là ń lọgun o tàwọn fúlàní ọ̀hún là ń lọgun àwọn ọmọ ibo ọ̀hún mú ké ọ̀hún mú ẹ̀yin náà ẹ wo ìyàtọ̀ ó possible kí n gé nínú ẹ̀ kúrò because ọ̀rọ̀ YouTube ó ṣe kinní gan ni ó ṣe kinní gan ni bóyá díẹ̀ bóyá máa gé kúrò because YouTube ń sìn wọn lè ní bóyá oògùn kan tàbí nǹkan kan náà you know mi àìtó wọn ti ṣe wọn ti ṣe wọn ti ṣe ṣége fún mi bí mo ṣe wà yẹn torí ẹ̀ mo yín wà very very very very careful lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ YouTube ẹ wo nǹkan méjèèjì ṣó jọra wọn ṣé ó jọra wọn tí bá tiẹ̀ wá gé kúrò ẹ ṣáà máa rí eléyìí ẹ máa rí wípé oògùn méjì ló ń dà sílẹ̀ yìí o èyí tó dàbí ata yìí tó dàbí ata yìí òun ni fake òun òun làwọn rọ sínú ẹ̀ èyí tó jẹ́ original òun ló jẹ́ bíi cream ọbí yellow ọbí white yìí torí pé àrí ń bẹ dáadáa bọ èyí tó hàn bíi ata dúdú yìí òun náà rọ sínú capsule òun náà rọ sínú capsule kọ́lọ́run kó ṣe dáadáa fún wa ojú ọmọbìnrin yẹn leléyìí ojú ọ̀daràn leléyìí ọ̀daràn tá à ń wá ọ̀daràn tá à ń wá oró inú ẹ̀ eh prison yard prison òun ló máa ti lọ lò tán ó máa wà nínú prison yard báyìí tó máa máa fọ láńbẹ tó máa máa yíká ọ̀tún tó máa máa yíká òsì ní bó dẹ̀ ṣe máa rí nìyẹn ó máa lọ sí corrector ó máa lọ correct orí ẹ̀ ibi tó máa ti ṣe correct correct correct nínú ọpọlọ ẹ̀ tó máa ti mú ọpọlọ ẹ̀ tó jẹ́ wípé ẹ lè let go ẹ lè lè go ẹ ní ẹ̀mí ẹ̀ bọ irú ẹ̀yin báyìí tó bá mú yín débi tó yẹ kán mú yín dé wọ́n máa lọ correct ọpọlọ ẹ̀yin tó bá di ọjọ́ mi especially lórí ayélujára wàá lè mọ àwọn ẹlòmíà lè kọ́ ẹ̀kọ́ wọ́n máa lè lo ìwọ láti fi kọ́ ẹ̀kọ́ nínú aburú tó sọ jáde sáyélujára àwọn á lè wá kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀ hmm, níbi tó bá ti gbé tó bá ti rí pé wọ́n ti mú ẹ lọ síbi tó máa ti lọ ṣe correction sínú ọpọlọ ẹ sínú brain ẹ tí ò wá òkè yẹn ó dẹ̀ máa rí nìyẹn mo kí wa lẹ́ẹ̀kan tipa kú bójú ọjọ́ ṣe rí mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ààyè ọpẹ́ yọ ṣé yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ààyè ọpẹ́ a máa yọ fún wa o lórí wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láàyè ọpẹ́ òun ló máa fi máa yọ ibi ìbàlẹ̀ máa mú ètò wá sí ní ọjọ́ títí òní àyẹ̀kú ìpalẹ̀mọ́ tí bàbá wa ṣe Sunday Ìgbòho òòṣà owó bàbá mi ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run hàn nífẹ̀ẹ́ lómi ìṣe wa o hmm, àjọ ríre bára wa ṣe igba ọdún kan ni bó ṣe máa rí nìyẹn láti ẹ jẹ́ ká sáré gbé ìpolówó ọjọ́ náà ká gbé jáde ẹ bá wa pín ètò yìí kẹ bá wa share kẹ bá wa fi kọ́mẹ̀ntì tiyín sílẹ̀ God bless you lálà olùlọ́jọ́ kọkànlá oṣù kẹwàá ṣe fẹ́ gbọ́. ọjọ́ tó ń sọjọ́ ìbí ọmọ aládìkú olóyè Sunday ajáṣọlá àdìsá ọmọ adéyẹmọ aka ìgbòho òòṣà nípa bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́lọ́dún àpapọ̀ yorùbá lágbàáyé lábẹ́ ààrẹ wa ọmọọba adébáyọ̀ faládé sígbàkejì ààrẹ mọ́kẹ́ẹ̀dé ìgbàdùnbí kẹ́ńtò kì í ṣe ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì níbàámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforihàn wàgbékalẹ̀ àyẹ́sí dinner with ìgbòho bákan náà làwọn wa ọba ògbó ni àgbáyé lálejò tajudeen ọlárẹwájú àjàlá àti bàbá adésọjí tàlàbí àwòrò ṣàṣà eégún mọ̀gájí nílùú london láti wá ṣe àyẹ́sí fún olóyè ìgbòho lọ́jọ́ náà yóò wáyé nínú gbọ̀ngàn ńlá ni london kensington one seven nine to one nine nine holland park avenue london w one one four ul united kingdom bẹ̀rẹ̀ látago méje ìrọ̀lẹ́ ẹlẹ́lẹ́dago méjìlá òru bákan náà láti ń kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó yóò wáyé nílùú ọba one million rally in London lọ́jọ́ kejìlá oṣù kẹwàá ó di ọjọ́ kejìdínlá pẹ̀lú Ìgbòho léyìí Tọ́láyọmí Kóìkì àti bàbá wa Gbẹ̀du ọmọ ṣàkóso ẹ̀ lọ́ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ìrọ̀rùn bàbá àṣẹ máa fi ọkọ̀ àjàgbé ńlá ni London route bus gbé àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford Street títí tí ìwọ́de fi parí sí Paris Trafalgar Square tó bá wá di ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàdínlá pẹ̀lú Ìgbòho láwọn máa ṣàbẹ̀wò lọ sí ìlú májẹ́ register gan. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá sí ètò ìfọlọ́ntìrìlì ẹ lè pè tàbí kẹ́ whatsapp ọláyọmí kóìkì lórí plus four four seven five nine four zero five zero nine seven nine kẹ́hìndé ìjàdùbí lórí plus four four seven five seven zero three two zero zero three zero ṣọlá kò gbúdọ̀ kú lórí plus three five three eight six three three seven five five three seven bákan náà ni ẹ lè kàn sí tóyìn ọláoyè lórí plus You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.